الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتفف الله وبعلا نزله أنت رأيك أتيك فأسوى بيجاه olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwà àgbà annabi wa muhammad sallallahu kí ọlọ́run kó wọn bá dábì náà tàwọn ará lílà tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà ọlọ́mọta fàánù ìwà kò láì tàlùfíàmù tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ní alfatawa almuhimma àwọn ìdáhùn ìbéèrè àti ìdáhùn sọ́rọ̀ ẹ̀sìn tó ṣe pàtàkì nígbèsí ayé mùsùlùmí tí bàbá wa sàmá àti sheik abdulaziz bin baz rahimahullah tí lọ sí bàbá kojọ kọlọ bá sọ ní ẹ̀sán rẹ̀ sàmá àti ilẹ̀ kó ṣe dáadé kìtàbù tàhárà là ń kalọ̀ ní sáàdì kàtà kìtàbù tọ̀hárà mẹ́la yìí ń kalọ̀ ọ̀nù question 270 257 page 281 ما حكم الدم الذي اتحدت مرأة هل هو دم النفاس أو لا حكم الخيضة بوني إداجو إسلام لوري miscarriage obìnrin tó bèèrè bá ní oyún tó júbá wálẹ̀ ẹ̀yẹ̀ tó jáde lára obìnrin yẹn tẹ́ ẹ̀jẹ̀ nífàásì láàkókò ní àbí ẹ̀jẹ̀ àárẹ̀ àbí ẹ̀jẹ̀ haidọ̀ question two sixty seven إذا إذا اجتهدت مرعى فما حكم الدم هل هو دم النفاس أو له حكم خيضة شوف البالي مسكاريج سجل جاد الله إذا أجاية سي أجاية بما لأكويني أبي أجاية أيضا الجواب إدام إذا كان إجحاد بعدها بعدما تخلق الطفل وبان له الإنسان تلاقي مسكاري تسأل سبني هي ó yẹ kó ti ṣẹlẹ̀ nígbà wọ́n ti dá ìdá ọmọ ọmọ inú rẹ̀ wọ́n ti dá ìdá rẹ̀ tán tó ti ẹ̀gbá ọmọ ènìyàn lélẹ̀ wọ̀bá náà ànáwó ìsáàlì كأن بان الرأس أو اليد ولو كان خفيا بكاتب في أوريبني أوريني من أرى ẹ̀jẹ̀ jáde kódà kó wá kó kiri kiri dẹ́gbé pátápátá láàfin rẹ̀ àmọ́ ó ti dẹ̀dẹ̀ tán fẹ́ iná oyè kónú ní fàtà ẹ̀jẹ̀ yẹn jẹ́ ní وعلى المرأة أن تدع الصلاة والصوم حتى تتطهر يروب ربا يوفي نولا إذا في عوالة تتيف ما أو تكمل أربعين يوما أبدو بي 40 days تقول 40 days 40 days يوفي بي لأن هذا إيه هذا النفاس قلني أقول كان أجابي ما tó bẹ̀rẹ̀ bá bí ma ẹ̀jẹ̀ lè jáwé ní two weeks yọ ọwọ́ ẹ̀yọ́ máa kíọ́ ó lè jáwé ní three weeks ó lè já láàrin oṣù kan àwọn wá ti pé forty days ọ̀dá o ọ̀dá o yọ ọwọ́ ẹ̀yọ́ máa kíọ́ ó ti kó ní ẹ̀jẹ̀ níbí ma nù ó ti di ẹ̀jẹ̀ àárẹ̀ وانتهرت قبل ذلك وما كودي فوتي دي دي فاين يو يوم كيلو ودي فعليها ان تكتسل ودي ورا لوري لا دي لوري وتصلي يوم كيلو وتصوم يوم با عويري وتحل يقول لزوجها ودي توكو رسمه ولثمر ما الدم tó gbé ẹ̀jẹ̀ bá tó wá ń jáde lẹ́yìn ìgbà tí ó ti wẹ̀ tán tó gbé ẹ̀jẹ̀ tó ń jáde tára kàtẹ sọ́lá yóò fèrò lẹ̀ wọ̀sọ̀ wọ̀lá ń tẹ̀hí lórí dáwọ́dì tí ó pé 40 days فإذا يووي وصامت يوغبا ويري وصلى جمع كيري وحلت لزوجها ولا توفق لك سما ولو كان ما الدم كنا بدي وامن لأنه دم الفساد إنه بايع جاء جاي جاء عارين أجراجني كيس دفاع ليس هيدو لأن ما زاد على أربعين يوما يعتبر دم الفساد بوجود بعض اللي لي 40 days لجا بيبقى بمتى بقى عنك اكون اجي عرني اجي بجاني توجع لكل الصلاة يوم قالوا لك ببونو ما افزي منه يوم ما تتبوا يوم وعي يوم ميتو كالمستحاض وابلي تني اجي اجي عرني ومن به سلسة الدولة بيجا بي آه àtọ́jà láàmù ìtọ̀ ìtọ́jà láàmù olúmọ̀ pé ìtọ̀ ìtọ́mọ̀ jáde lára rẹ̀ gbogbo gbàlẹ̀ olúmọ̀ fún ààrẹ ṣe wá. àmà nǹkan lámì ìdàkálùlà tó àmọ́ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ tó wà lẹ̀ fi kálẹ̀ jẹ́ wọn ò sì dá ẹ̀dá rẹ̀. rami yẹ́dà harma dọ́là àlà halkọ̀ ìnsán sí àti ìrágbàgbà orí ni ليس فيها خلق الإنسان ثم تيجي يداوم ينبه الله أكبر أو مجرد الدم أكبر يكون فإنه يعتبر دم الفساد أكا قوة أجيباني تصلي يوم كنره وتصوم يوم باويره تودع لكل الصلاة يوم سبعلم بون تتعفض يتعفض جدا جدا جدا إذا ما مجرد ṣé máa yẹ ohun gbogbo wà sódì dábí òbí ìdààmú ẹ̀yìn ládàrí. question number two sixty eight olùdókòwò ní ìparí báàbù kìtàbù tọ̀hárà ó ní mẹnuwọ́ládẹ̀t báàdà dùkúlù wọ́pù fàdàkítẹ́dì sọ́ládà lèzà àríkàlù wọ́pù báàdà ìdí àìnífà obìnrin lọ́gbé ọmọ mú lápẹ̀jù ago méjìlá ọ̀sán ọmọ mu yóò bímọ kò sí bímọ yóò bímọ kò sí bímọ ọwọ́ lọ bí ago mẹ́ta kò kírun wọ́n lọ bí ago mẹ́ta ló sì wá bímọ yẹn yóò kí nígbà tó bá parí bí fáṣẹ àbí kò ní kí ìbéèrè yẹn yóò àbí obìnrin ọmọ mú ọlọ́ọ̀bá aṣọ́nà ọ̀dọ́ kó bá àtàwọn ọmọ wa lẹ́sàn án gbọ́n wọn ìyàwó wa kọ́lọ́ọ̀bá kan wọ́n kẹrì ìtọ́nà ní di tax lásìkò yẹn kò sí ẹ̀dínra yẹn tí ìbá rẹ̀ pẹ́ ní pé ábìdá gan-an ní mo pẹ́ kó wọn kírun pé irun yẹn gan-an yóò jẹ́ kí nǹkan wà rìlíìfù fóun ó ti kọ̀ wá kírun títí tí bí aago mẹ́ta sí mẹ́rin ló tó wá kí ọjọ́ àbímọ bóòlù irun rẹ̀ yẹn tí yóò sọpàá àwọn ìgbàgbọ́ tẹ́jà bá dáa bèbè kò ní sọpàá báàbù nìsá tààtí àwì bára tó kọlu wọ́pù àwọn obìnrin mi yóò jẹ́ pé àsìkò ìrún tó gbà ẹ̀dẹ̀ ní ọmọ mú olùbára ìdíhá ìrù nífàs kìnnìyàn bára nìsá àwọn obìnrin mi tààtí àwì láàdà àsìkò bímọ tó báyìí àdókò lò wọ́n nígbà tásìkò òun ti tó bàdàn ọmọ mú náà ó di àlẹ́ àbáàdàn ìdí àìní france kọ̀dọ̀ ọ̀sọ̀lá ti lẹ́tì dákàlà wọ́pẹ̀ ha wọ́lámtàbí ha ṣé irú obìnrin bẹ́ẹ̀ tó ẹgbẹ́ kọ̀ wá kírun bí zoo lámú alákòjúwe àbí ẹ̀rọ mi náà kọ̀ wá kí tóbi bímọ tó bá parí ẹ̀jẹ̀ bímọ sí ó kírun ẹ̀ padà àbí ò ní kí padà. الجواب إدام ليس عليها قضاؤها إذا كانت لم تفترض try pé àsìkò orin ò tí kọjá lọ àsìkò orin ò tí kọjá lọ tí ó rí bímọ yẹn àsìkò tí ìrìn ẹwọlé náà lòun náà bímọ yẹn ó di kò ní sàrùn pàpàdà àmọ́ nǹkan àkàràtà àmọ́dọ́gbàsìkò rẹ̀ ti tó ọwọ́ apẹ́ ọwọ́ alẹ́ ti di pé àsùnwòn yẹn lákòóbí bí aago kan lọ́yẹ̀ kó kírun títí tí wàá fi lọ bí aago mẹ́ta dásùnwòn tó kọjá ma ata lọ́wọ́ àkàlù wọ́pọ̀ sẹ́kọ́ aṣọ tó kó tó nǹkan mọ́ lẹ́mà súnmọ́ àṣàlẹ̀ ìrìlá àdá lẹ́gbàá lọ́wọ́ bímọ fẹ́ iná tẹ̀sídì yóò sàn rẹ̀ padà gbádà tókòrò yóò ní fàṣẹ wọ́n ti gbẹ̀wẹ́ ní fàṣẹ kan kàlà áàrẹ̀ nígbà bí yóò kìí náà ti kùmọ̀ lọ́wọ́ àwọn sí kìríkà lọ́wọ́ ìmọ̀ ìrànzálìkì títí tí ó wá di pé àsìkò òun wá kọjá mọ́ lọ́wọ́ ilẹ̀ áàkẹ́rù ọkùnrin wà ń lọ bí ìparí irun yẹn èyí kí áàkẹ́rù títí títí magrib wá tó wá rí àìdọ̀ rẹ̀ ó di súnmọ́ ládàlá bí àràkàì tó bá rí àìdọ̀ rẹ̀ rẹ̀ iná tẹ̀kìdíhà yóò sàn tẹ̀kìdíhà yóò sàn irun padà báyìí tó wọ̀ ìtàkìrẹ̀ tó pé olóṣè mistake pé ó ṣe àti ètò nípa pé kí ni ọlọ́ ìrìn yẹn láà wallahu wali tawfiq ọlọ́run tó kó fi kó fi wá sí kọ̀ǹgẹ́ dáadáa eléyìí ni ìparí kìtàbù tọ́hárà ààbò sí kìtàbù salat. Naam. ọlọ́run pé tọ́pọ̀ yọ àsìkò oorun yìí lọ́wọ́ tí ẹ ma fi mú yẹn fà ní pé ń bí parí yẹn fún yẹn táàkì tó kú to ò tó kàmọ́. sàlámà ọmọ mu ń ti bi bí aago méjìlá méjìlá tí wọ́n pè dín rọ̀bí lẹ́bi àgọ́ méjìlá títí tí wọ́n lọ bí àgọ́ mẹ́ta á pé zúrù ó ti fẹ́ parí àṣìkí wọlé bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó irú bẹ́ẹ̀ kó tàbí jẹ́ jáde ẹ̀jẹ̀ tí ń jáde yẹn kìí ṣe ẹ̀jẹ̀ bímọ ni ẹ̀jẹ̀ àdìfáàsì kọ́ ni ó ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àdìfáàsì máa wá lẹ́yìn bàtí wọ́n bímọ tán ni ẹ̀jẹ̀ tó bá wà àbúrò tí wọ́n jáde bí fọ́ ìbímọ eléyìí kìí ṣe àdìfáàsì òdì èso ń gbàgbọ́ pé omi ń rẹ̀ ó ń damira mọ́lú yorùbá máa ti yóò jẹ́jẹ́ jáde rẹ̀ yóò kà fọ bẹ̀rù ní yóò lè kírun rẹ̀ tí wà lè ṣe tí wàá lè ṣe pé bí aago méjì gàgà ló kírun àwọn akọ́nà bí aago mẹ́ta sí mẹ́rin ìdẹ́ àsìkò òru yẹn ti kọjá ti kọjá lọ ó di yẹn sóyè yẹn náà

àmín wàyákùn náà ọlọ́run sànùwà ọlọ́run kó sànùwà àwọn ẹ̀yà ẹ̀yà ọlọ́run bá kọ́ wọ́n sì wàhálà kò sí definition tẹ́ bẹ́ẹ̀ fi ọjọ́ ọkọ̀ máa wé àbí ọjọ́ bí máa wé bí ọjọ́ bí nǹkan sáwọn ìwà fún náà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan definition tó tó ti jáde náà ni pé yóò máa bẹ́ẹ̀ bí máa ẹsẹ̀ kan ayé ọ̀sẹ̀ kan ọ̀run ni ọlọ́kọ̀ bá sọ̀rọ̀ lẹ́sàrẹ́ It's not easy. It's not easy. Now. Ní àwọn ìlú tí a ti kà kọjá, gbogbo wa pẹ̀lú ẹni tí oníjà náà bàlá. Hmm. Wípé tó bá jẹ́ pé ilé ẹ̀ka pẹ̀lú wa, irú ẹni tí ń lọ bí lọ́wọ́ yìí ní ìdámẹ́ra, ìkápá tí ẹ̀kọ́ ni bí ẹ̀jà tó lè ṣe jáde, títà sòrò yẹn ti wọ́n sì fún mi yóò lò ó padà. Ìdílé yẹn ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ní àìbóbìnrin míì yóò wọ̀ra yóò fẹ́ yóò fọ́ra rẹ̀ nílẹ̀ kírun gbogbo ọkọ̀ ló máa rí bákan náà fún lọ́fà ló pé wọn sọpọ́ àtìmọ̀wọ̀ ẹ̀ kíbọ̀ ẹ̀ lọ́la wọn sọpọ́ tẹ̀ wọ́n pé kí ni ẹ̀jú agbára ẹ̀ lọ lọ́fà tó fi sàgbàlá lẹ́yìn torí ẹ̀jẹ̀ tó jáde àfihàn jáde kìí ṣe haidọ̀ nìkéré ẹ̀ ṣe nifas ẹ̀jẹ̀ nifas akpọ̀ nìwìlá àdìmọ̀wá lẹ́yìn pàtó wọ́n fi ìbámu ìgbà sani máa wá jẹ. lẹ́yìn ogójì ọjọ́ yóò gba ìròyìn rẹ̀ ẹ̀pà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sí lẹ́yìn fòsí lè ṣe ní ẹ̀jẹ̀ ayé tó dá bá ń bẹ́ẹ̀ ó di é wọ́n á rí kún sẹ́lá. o ara o bí kò ó ti kọ́ sòrò ara o àti wà lórí ìrìn àjò lókun. ọ̀rẹ́ tó ìjájọ́ ti ti inú lọ́yọ̀ ti inú pé máa gbé yàwó àbíjú ogun yẹ́lẹ̀ kìyàrá kàkà ìṣẹ̀lẹ̀ ògbé kalẹ̀ pé máa ń gbọ́ bí lọ́wọ́ kó kìyàrá kà méjì ìṣẹ́lẹ̀ rákà bá ní ìgbà láàyè pé kó méjì kan lè pé ìṣẹ̀lẹ̀ ògbé kalẹ̀ báwọn tí ìṣẹ̀lẹ̀ ó di ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kí yẹn sí bọ́lọ̀ ti sàlàyé fọ́lẹ̀ Muhammad sẹlẹ̀ bẹ́ẹ̀ bí sàlàyé fún wa kí ẹ jẹ́ adúgbò báyìí ẹ wo Sayyidina Ali radiyallahu anhu oyin tó ayé gbé ọgbó orí la fi sẹ́sì bá ní tí ì bá wọ kófù ní sí bá wọ kófù kófù ìyẹn lè fi rí sọ́ọ̀fù kankọ́ sọ́ọ̀fù alimọ́fì rí káàkiri àbí ẹ̀kọ́ ni àmọ́ kófù ìyẹn lè wọ́n láti lé olé wa wáyé báyìí tábẹ́ sálùwàlà alápèjúwe tẹ́kùn gbọ́ta kírun àṣùgbà àwọ ọkọ̀f àṣàbọ̀lá àwọ ọkọ̀f àwọn abọ́ ọkọ̀f rẹ̀ ti zoro fi tó tábẹ́ sí àlọ́ alámi àní fọwọ́ àní gbọ́bọ́ ọkọ̀f rẹ̀ akàfọ́ ọ̀rà orí ẹ̀ ní kí sí ìsàlẹ̀ látọ̀ ọ̀rà ibo ní tẹ̀lẹ̀ ìsàlẹ̀ ní sẹ́ni àlè wà nígbà gbọ́gbọ́n orí làbí tẹ̀lẹ̀ ìsàlẹ̀ sọ̀rọ̀ tí é ṣe pé báyìí bá ti dà ara ọ̀ bọ́lọ̀ ti gbé kàrìkàrì ló ti sí lọ́fà tí mo máa gbọ́ ọ̀rọ̀ àwọn Yorùbá ọ̀rọ̀ tó jiná ni wọ́n ní mà ló láti bí ok ok wájú ẹsẹ̀ láti fi ọmọ kan wá tó kí ẹ orí orí náà ni orí orí náà ni kẹtọ́ ọgbẹ́gbẹ́ wá ká ó di náà ilé ní parí kìtàbù kìtàhárà ààbọ̀ sí kìtàbù kìtà kìtàbù sọ́lá wa alaikum salam àbẹ̀là bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òdì jẹ́ pé àpá jùlọ sọ pé àsìkò mọ́gírì sí iṣẹ́ yìí tó wá bímọ lásìkò iṣẹ́ yìí mọ́gírì yìí dọ̀rọ̀ yẹn kọ̀ọ̀tà àmọ́gbà pé mọ́gírì àti iṣẹ́ yìí náà jọ máa ń rìn yẹn táàkù kìrìsìtì àti wọlé ìkókó nǹkan mọ́gírì àti iṣẹ́ ìgbàpọ̀ ó di ọlọ́wọ́ bá kúta gbalẹ̀ fún ọlọ́wọ́ bá púpọ̀ kò ní sọ̀rọ̀ tó ara wọ́n lè fún ní òzèrè àmọ́ sẹ́rí àwọn fún ní òzèrè níwọ̀n gbà tí làákà ìbá wà mẹ́ níwọ̀n gbà tí làákà ìbá wà làákà ìbá sá lọ sẹ́gbẹ́ ọmọ ẹ̀ mọ́lẹ́ gbé kọ̀mọ́ tó tó ṣe má léwu àmọ́ pé níwọ̀n gbà tí làákà ìbá mẹ́ kò lè sọ̀rọ̀ ní àmọ́ lè ìdẹ̀wé ti nǹkan ọmọ ẹbí ọmọ ẹ̀ ti máa mú àwọn obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmí ọdẹ̀ ìjà ọlọ́run dáadáa pé kódà láàrin 10 minutes yóò bí ma ó tún lè máa gúnyán káàbọ̀tàjọ gúnyán ní ìsinmi abájọ kíníkà ní ìsìn bí wọn ó di àṣọ ó máa ń pọ̀ ọ̀tọ̀tọ̀ àmọ́ wọn gbé akábá wa sí sí sàpèjúwe o àpèjúwe náà yóò fi kí wọn àpèjúwe náà yóò fi kí wọn ó di ọlọ́run dáa fọ̀rọ̀ yìí wa alaikum wọ́n ní jáde nǹkan nǹkan tó bímọ. ẹ mẹ́ta fún ọ náà ní irú fóònù ní ti nọ́ọ̀sì nọ́ọ̀sì ló fi wà tẹ́ǹtìv dì sí tí wọ́n ti wá bí ẹ̀ fáwọn wá bí wọ́n dọ̀ wọn ó ti sọ́gbó ṣe rí nìyí. wọ́n á sálàm tó náà. Wow. Gbàtúwáyá tí Ìsàmàdán máa ń kọ̀ mí náà, ó wá àlòjọ́ àti ẹ̀rí olú àfihàn àti ìlú. Ó wá sí ìlú àwọn àkáàkùn ìgbà yìí. Ṣé wọ́n gbà padà yìí? midwife àti òun tóun lè máa tẹ̀yẹ̀ tó máa fi ara àwọn ẹ̀ àti kí òun tẹ̀lé oṣù tẹ̀lé. ẹgbẹ́ àárẹ̀ wà continuous tí o sì gbà pé Ramadan ọdún kan sọdún kan eleven minutes wà láàrin tẹ́gbà sùn òun kọ́ wà bíi six minutes sára ọ̀yà ó di tí ti gbé àwọn ẹni tí ń gbà ẹgbẹ́lómi ebi ebi ọmọ alálé pé ẹyẹ ó yẹ pé àwẹ̀ ẹ̀gán ní fa àìbìlà fún mọ́jú bá mọ́bí lásìkò tí ara bá ń gbóná ọmọ ẹ̀rọ azálẹ̀ sábẹ́ sí ìfàní kó fàwẹ̀ ẹ̀lẹ̀ kó mọ̀ bọ́yà alẹ́kọ́ ní space nígbà tó yẹ́rọ pàtàkì ìparí tó abọ́ sínú shawal abọ́ sínú zulkada náà abọ́ sínú muharram ara ìfìyà nìkọ́ gbà kó ìsan Ramadan ìlú ayá ìdìbé kéde dẹ́dẹ́ ní kọ́ gbalera wọn tẹ́gbẹ́ kàfàrà ní kàfàrà ní tàbí àìní oṣù méjì ó padà àmọ́ àwẹ̀ kàdá Ramadan olùgbàkálọ́ tún náà olùgbàkálọ́ tó mẹ́wàá káàdì máa gbàgbọ́ ọmọ yìí tí ọ̀sán sọ wà lá in fact tíwájúwọ́rí àárẹ̀ ẹ̀ lọ́wà tí wàá kú tí ò sí space fún àwọn mọ̀lẹ́yìn onígbàwẹ̀ yẹn àwọn ẹgbẹ́ space wà òun ni ọ̀gá ọkàtà àwọn ọkà mọ́rọ̀ ẹni búbú yẹ ti sáàkù látàdọ̀ ara sí ni ò fi kírun ni ò fi gbà wẹ̀yẹ jẹni wọ́n sàpàdà ó di yé wallahu ta'ala alam àwọn ètò fi dáa pé kọ́ máa ó lè bá àgbàládà wẹ̀yẹ kọ́ máa bọ́yàn kọ́ máa bàbá wọn láàrẹ̀ ìwọ́kọ́lọ́ sọ fún dọ́kítọ̀ ní sọ fún ibi pẹ̀lú rẹ̀ kọ́lá jọ sọ fún ẹni tó jẹ́ ẹ́sípà lójú ọ̀nà ìdí sọ pé là àwẹ̀ tó ń gba ilẹ̀ àwọn nǹkan máa ń ṣe kálukú sọ̀tọ̀ ni ṣíkádó báyìí rìn àbí. lọ́dà béèrè tí dr samuel lẹ́gbàá ní sí ààrẹ ìlú àwọn ramadan. bẹ́ẹ̀ni ẹ bá bọ́ ìgbàgbẹ́ nínú ramadan kò ní ní pé kó má san àwẹ̀ tó bíbọ́ yẹn ló Ramadan ò pé. ara kò pé tiẹ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ bọ́ọ̀lù ní Ramadan tó pé tiẹ̀ ní ẹni sèdè fáàs ẹ̀tọ́ ẹ̀tọ́ tí fọmọ lọ́yàn lọ abẹ́tọ́ lóyún òní òní àmọ́ ẹ̀tọ́ pé ń sáré ni tí ìbára ara ẹ̀ bá yá òní òní kọ́ gba àwẹ̀ padà àmọ́ sára ẹ̀ bá fi yá ó di yọ gbà àwẹ̀ padà. tó yóò fi lẹ́nu lẹ́yìn o kò gbóṣe chronic àárẹ̀ nù wọ́n ní pé àwọn dókítà kan wà lọ́jọ́ kó fi àwẹ́lẹ̀ ó di ọlọ́wọ́ sàánù wa.